pátápátá tí í ṣe tayọ̀ àlàáfíà ìbùkún ohun ìgbéga òun ni yóò máa jẹ́ tiwa ní gbogbo ọjọ́ ayé wa gbogbo pátápátá korogodo tó a tún ti dé sí yàrá ìkẹ́kọ̀ọ́ ti tòní o ẹ wo àrò ọ̀tọ̀ la fẹ́ tún fi tòní ṣe ohun tá a sì tún máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ lórí ìkẹ́kọ̀ọ́ ti tòní ibẹ̀ láti máa ṣe àgbéyẹ̀wò lórí àṣà oge ṣíṣe ní ilẹ̀ Yorùbá ẹ wò ó ní bá a ṣe ń ṣe ní ilẹ̀ yorùbá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní nǹkan ṣáàládì ẹ̀ kágbàdo tó dé ẹ tábà tún pé ká tún ṣe àkíyèsí èyí àgbàdo ti délé ọjọ́ ti àtútù wá yí àgbàdo jíjẹ padà ó ti wá di wípé adìyẹ gan wọn ò jàgbàdo mọ́ nǹkan mìíràn lókù tí wọ́n tún ń jẹ ẹ ẹ wò ó a fẹ́ ṣe àgbéyẹ̀wò àṣà oge ṣíṣe ẹ̀kọ́ yìí ni mo bẹ̀rẹ̀ ní ìkẹ́kọ̀ọ́ tó kọjá ibẹ̀ ni mo ti ń sọ̀rọ̀ lórí ohun tí àṣà oge ṣíṣe jẹ́ báwo ni a ṣe ń ṣe oge ní ilẹ̀ Yorùbá kí ni ọ̀nà tí Yorùbá ń gbà ṣe oge ní ilẹ̀ Yorùbá àṣà oge ṣíṣe nínú ìkẹ́kọ̀ọ́ tòní láti máa ṣe àgbéyẹ̀wò wọn nínú ìkẹ́kọ̀ọ́ tòní láti máa yọ wọ́n ẹyin tó ní ìkẹ́kọ̀ọ́ tó kọjá mo ti ṣàlàyé lórí ohun tí à ń pè ní àṣà oge ṣíṣe ní báyìí ẹ ṣe ká bẹ̀rẹ̀ sí ní ṣe àgbéyẹ̀wò àwọn ọ̀nà tí Yorùbá ń gbà ṣe oge láyé àtijọ́ ẹ wò ẹ ṣe ká kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ohun tí à ń pè ní osùn osùn wọ́n ní kò ní burúburú ẹyin kò ní burúburú kò ní burúkú burúkú ẹ ká tọwọ́ bọ ìgbà òsùn ẹ ká má rí ìfipá ọmọ lára láíláí èèwọ̀ ni kò ṣeé rí tó kí ni à ń pè ní òsùn ẹ òsùn ó jẹ́ ọ̀nà kan gbòógì tí à ń gbà ṣe kíni tí à ń gbà ṣe ara lẹ́ṣọ̀ọ́ tí à ń gbà ṣe oge ní ilẹ̀ Yorùbá ọ̀kan pàtàkì nínú ohun tí à ń fi ṣe ara lóge ní osùn wà kíkùn sì ni a máa ń kún osùn kíkùn ni a máa ń kún osùn nígbà tí a bá wẹ̀ tán ni a máa ń kún osùn báyà ìdí nìyí tí Yorùbá fi máa ń bú àwọn ènìyàn tó lọ́bùn báyìí pé àfà ìwẹ̀ kò sùn tìbú ilé gèrè òde àfà ìwẹ̀ kò sùn tìbúlé gèrè òde kí ni ìtumọ̀ èyí ó túmọ̀ sí wípé àwọn ọ̀bùn kan wà ẹyin kí wọ́n lè bá a bu ẹwà kún ẹwà wọn tó ti ń sá nítorí ọ̀bùn tí wọ́n jẹ́ wọ́n á sáré lọ kun oṣù yorùbá máa sọ pé àfà ìwẹ̀ kò sùn tìbú tìbú gèrè òde àwọn obìnrin ló wọ́pọ̀ jù nínú jùlọ nínú kíkun osùn kì í kúkú ṣe pé ọkùnrin náà kò lè kun osùn rárá o àmọ́ osùn kúkùn osùn kíkùn fún ọkùnrin ìwọ̀ntúnwọ̀nsì ìwọ̀nba ni ó jẹ́ sí ti àwọn àmọ̀ wípé àwọn obìnrin wọ́n fẹ́ràn oge ṣíṣe púpọ̀ púpọ̀ àwọn obìnrin wọ́n ṣe kí ni wọ́n fẹ́ràn oge ṣíṣe lọ́pọ̀lọpọ̀ wọ́n fẹ́ràn láti máa ṣe kíni láti máa rìn láti máa ṣe bí ẹni tí kì í tọ̀ bí ẹni tí kì í yàgbẹ́ bí ẹni tí kì í su bí ẹni tí kì í búso <laughs> àmọ́ ọ̀pọ̀ wọn tó bá ti wà nílé eh, hmm, ẹ wò ẹ jẹ́ ká fìyí ń pamọ́ sí ọjọ́ mi ọjọ́ rẹ ẹ ohun tí à ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ ni àṣà oge ṣíṣe a sì mú ọ̀kan lára ọ̀nà tí à ń gbà ṣe oge ṣíṣe ní ilẹ̀ Yorùbá ibẹ̀ ni mo ti wá ń ṣàlàyé ohun tí à ń pè ní osùn osùn osùn kì í ṣe ohun àmútọ̀run wá lásán ìran yorùbá lónìí kò í ṣe àṣà oge ṣíṣe osùn kì í ṣe ohun tí a mú wá láti ìran mìíràn ìran yorùbá gangan ni osùn ti bẹ̀rẹ̀ a lè kún osùn fún ọmọ tàbí ìyàwó ọ̀sìngín a lè ṣe kí ni a lè kún òṣùn fún ọmọ a sì lè kún òṣùn fún ìyàwó ọ̀ṣìnkín ta ni à ń pè ní ìyàwó ọ̀ṣìnkín ìyàwó tá a ṣẹ̀ṣẹ̀ gbé wọ́n ní ìyàwó tá a gbé lú ọlọ́ṣù àgà tí ń fi yán mọ́lé ẹ ẹ wò ó ìyàwó tuntun là ń pè ní ìyàwó ọ̀ṣìnkín ẹ wò ó gẹ́gẹ́ bí àṣà gẹ́gẹ́ bí àṣà àwọn Yorùbá wọ́n máa ń fi oṣù tí à ń sọ yìí wọ́n máa fi ń wúre fún ìyàwó tuntun pé yóò fi ọwọ́ òsùn pa ọmọ lára yóò fi ọwọ́ òsùn pa ọmọ lára èyí jẹ́ kó yà wípé ní ilẹ̀ Yorùbá òsùn ó jẹ́ ohun tó ṣe kókó ó jẹ́ ohun tó ṣe pàtàkì gẹ́gẹ́ bí àṣà oge ṣíṣe gẹ́gẹ́ bí ọ̀nà tí à ń gbà ṣera wa lẹ́ṣọ̀ọ́ ní ilẹ̀ Yorùbá ìdí nìyí tó fi jẹ́ wípé ọ̀rọ̀ òsùn ó tún wọnú òwe ó wọnú àdúrà tí a máa ń ṣe nígbà tí a bá fẹ́ gbé ìyàwó ní ilẹ̀ Yorùbá wọ́n máa wúre wípé ìyàwó yóò fi ọwọ́ òsùn yóò fi pa ọmọ lára èyí já sí wípé ohun pàtàkì ni òsùn jẹ́ nínú ohun ìsaralóge àwọn Yorùbá láàrin àwọn ọmọdé àti àwọn àgbàlagbà òsùn ẹ wo ẹ wá lè máa sọ wípé kí ni à ń pè ní oṣù gan <laughs> kí ni à ń pè ní oṣù gan náà ibo la ti rí oṣù ibo lóríru oṣù ẹ wo oṣù tá à ń sọ nípa rẹ̀ yìí ẹyin ó dàbí òkúta àtún ó dàbí òkúta ni oṣù tá à ń sọ nípa rẹ̀ yìí ó dàbí òkúta ilẹ̀ẹ́lẹ̀ láti máa ń mú <laughs> ẹ ó máa rí wípé ìkẹ́kọ̀ọ́ tòní ó tún yàtọ̀ ọ̀nà àrà ni ẹ wò wọ́n ní kan àrà kan ni tó <laughs> òkúta ilẹ̀ là ń pè ní òsùn ó dàbí òkúta àtùn àtùn ṣùgbọ́n ó máa ń tóbi ju àtùn lọ ẹ àwọn àgbà náà máa mọ tí à ń pè ní òkúta àtùn òkúta ọ̀sùn yìí ẹyin ó pupa ni. a máa ń kùn bí àtíkè ni òkúta oṣù yìí ẹyin àwọn ọmọ ohun tí a bá bí ní abúlé náà máa mọ ohun tí a ń pè ní òkúta oṣù nítorí pé tí a bá fi gbolẹ̀ ó máa ń pupa ni òkúta oṣù yìí a kì í fowó rà á ẹyin ilẹ̀ẹ́lẹ̀ láti máa rẹ̀ ṣùgbọ́n ní ní ayé àtijọ́ nítorí pé bí àwọn ènìyàn ṣe máa ń lò ó ó di wípé a máa ń rà èlò nìsan láti máa ń rà tọ́rọ́ náà máa ń rà láyé gbọ̀n ẹ wò ó òkúta oṣù yìí wọ́n máa fi ń gbojú ọlọ ni tàbí ní ara òkúta akọ tàbí kí wọ́n lọ lúbú lúbú gẹ́gẹ́ bí àtíkè kí wọ́n fi ìwọ̀n bomi díẹ̀ péré kí wọ́n fi ìwọ̀n bomi péréte kí wọ́n ta sí wọ́n wá máa lò gẹ́gẹ́ bí ìpara wọ́n sì ní láti máa lò níwọ̀ntúnwọ̀nsì ẹ wò òkúta oṣù yìí kò fi bẹ́ẹ̀ tóbi lú pọ́lọ́pọ̀lọpọ̀ o pípé ní báyìí náà ni ṣùgbọ́n ó máa ń pupa tí a bá fi wá gbo ilẹ̀ tán a rí i pé ó máa mú àwọ̀ pupa jáde tí a bá fi kojú a máa mójú ẹni kíni a máa mójú ẹni pupa a máa mójú ẹni rí rètè rètè ẹ wò nígbà tí oṣù yìí bá fẹ́ máa tán lọ nínú igbá tí wọ́n fi pamọ́ sí wọn yóò wá lo òmíràn wọn yóò lo òkúta òmíràn wọn yóò tún dà á sí wọn á tún tomi sí ẹ wò ó kò sí bó ṣe lè burú láéláé kì í tán níbẹ̀ láéláé kì í tán nínú igbá òsùn ẹyin wọ́n ní ó kàn dàbí ẹni pé wọ́n ní à ń gbọ̀n ìkúrú ọ̀rùn kó tán láwo ni wọ́n ní àtúwá ń gbọ̀wọ́ rẹ̀ sáwo bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọ̀rọ̀ oṣù rí nítorí pé kò lè tán bó tún bá tán tẹ̀ bá tún tọmi títí ní sí i àwọn fi ṣe kí ìdí nìyí tí yorùbá fi máa ń sọ pé kò ní tán nínú gbọ́ òsùn kí a má rí ìfipá ọmọ lára àwọn yorùbá tún máa sọ pé abiyamọ kì í rojú àti kun ọmọ rẹ̀ lósùn rárá èyí sọ wípé òsùn tí a lè fiwé gẹ́gẹ́ bí àtíkè tí a ń lò láyé òde òní tí a ń lò tí a ń pè ní mary kay láyé òde òní eh, foundation tí a ń lò láyé òde òní ọ̀sùn lásán ló máa ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ ọ̀sùn tí ń ṣe òkúta lásán iṣẹ́ tó máa ṣe ni ọ̀sùn kíkùn ó jẹ́ oge fàájì tí kò mú òròjú lọ́wọ́ rárá rárá ọ̀sùn yìí mo fẹ́ kí èyí kó yọ wípé kò sí àṣà oge ṣíṣe kò sí ọ̀nà tí à ń gbà ṣera wa lóge ní ilẹ̀ Yorùbá tó jẹ́ wípé kò mú àǹfààní bá àgọ́ ara ẹnikẹ́ni tí ó bá ń lo oṣù ní ilẹ̀ yorùbá ara wọn a máa dán ara wọn a máa jọ̀lọ̀ ojú wọn a máa dán ojú wọn a máa jọ̀lọ̀ ojú wọn kì í hun jọ onírúfẹ́ níbẹ̀ a sì máa pupa ní ìwọ̀n túwọ̀nsì ní ìwọ̀nba oṣù ó jẹ́ ọ̀nà kan gbòógì tí à ń gbà ṣe kíni tí à ń gbà ṣe ara wa lọ́ṣọ̀ọ́ ní ilẹ̀ yorùbá láyé àtijọ́ èyí ni ọ̀nà kíní tí à ń gbà ṣe ara wa lóge ní ilẹ̀ yorùbá láyé àtijọ́ mo lè sọ wípé oṣù yìí ó dàbí àtíkè ó dàbí ìmẹ̀ríkè ó dàbí foundation tá à ń lò láyé òde òní <laughs> ẹ wò ó èyí ni àkọ́kọ́ tí à ń lò wọ́n sì ní àǹfààní tí ń ṣe lára ẹ wò ó pọ́pọ̀ ọlọ́pọ̀ ọmọge òde òní bó bá kun àtíkè sójú fẹ́rẹ́fẹ́ bó bá lo foundation tán lo mẹ̀ríkè tán lo gbogbo ẹ̀ tán pátápátá ẹ wò ó bẹ́ẹ̀ bá rí wọn ẹ ó wò ó ọ̀rẹ́ mi kan lọ́jọ́ sí ló ní ẹyin òun mà obìnrin kan o obìnrin ọ̀hún rẹwà ah mo ní ah ó dáa sáà wò ó <laughs> ẹ wò ó ìgbà tí màá rọ́mọbìnrin lóòótọ́ wà láìtàlà ìsúnmọ́bì láìwà sílẹ̀ ọlọ́run gbọ́ ọmọ yìí ó rẹwà bí egbin lóòótọ́ ṣùgbọ́n <laughs> ó ní ìsàlẹ̀ ọ̀rọ̀ wà láì ọlọ́lẹ́gbin ẹ wò ó Mary Kay òun powder lóbìnrin ọ̀hún lò ẹ wò ó ìgbà tá a wá sọ wípé òun àti ọ̀rẹ́ mi àtàrábìnrin yìí wọ́n bẹ́ẹ̀ rí àníyàn bọ wọ́n ń bá a bọ̀ wọ́n ń bá a lọ wọ́n ń bá a lọ díẹ̀ díẹ̀ ẹ wò ó gbogbo ìgbà bébì ọ̀ní já lọ já ṣe kínní gbogbo ìgbà tán máa ń ríra àṣé Mary Kay àṣé powder lóbìnrin ló máa ń kù sójú náà ṣe máa ń ríra wọn hmm. ẹ wò ó ọjọ́ tí ọmọ yìí tó sùn lé ọ̀rẹ́ mi ah! torí wọ́n lọ sí gbogbo wa pátápátá la lọ sí patí ìgbà tí gbogbo wa táwọn òsèdè lòdì àríyá tá a lọ ilẹ̀ ti ṣú àwo ọmọbìnrin ní òòlé máa rìn ẹni abírì kì í rùrù ẹyin ó dáa sùn mọ́jú ibẹ̀ ló ti ní ó dáadìá jẹ́ kí n lọ nu ojú mi jẹ́ kí n fojú mi mi ò ṣáà lè sùn báyìí ẹ wò ó hmm. ẹ wò ó ìgbà tó máa nu ojú tán ló máa dọjọ́ kejì tá a máa rí i ah! ẹ wò ó ẹ jẹ́ kí n fìtàn lẹ̀ sí ọjọ́ mo ṣùgbọ́n mo nígbàgbọ́ wípé ibi tí mo ń lọ gbogbo yín pátápátá ẹ ti mọ̀ ọ́ sùn bí ènìyàn bá ṣe rí gan lóṣù gangan ṣe máa ń fi níyàn ẹ wò ó ọ̀nà àkọ́kọ́ tí à ń gbà àtira wa lẹ́sọ̀ọ́ ní ilẹ̀ Yorùbá ní èyí ẹ wò ẹ jẹ́ ká tún sáré mẹ́yọ̀ kan sí i kó tó di wípé a ò da a ò gé ní pété fún ti àkókò yìí ná ọ̀nà kejì ẹyin tí Yorùbá ń gbà ṣe ara wọn lóge là ń pè ní làálì lílé ni wọ́n máa ń lé làálì ewé wẹ́rẹ́wẹ́rẹ́ kan báyìí ni à ń pè ní làálì ẹ wò ó òtítọ́ ni wípé ìran haúsá ló ní làálì ìran haúsá ló ní làálì ìran haúsá ló ń lé làálì ní ilẹ̀ àmọ́ ní ilẹ̀ yorùbá bákan náà ní ilẹ̀ yorùbá lóde òní ó ti di àṣà wa ẹ ó là ń pè ní àṣà àtọ̀húnrìnwá ẹ àṣà àtọ̀húnrìnwá gbogbo ìran yorùbá pátápátá ló ti gba àṣà làálì lílé wọlé gẹ́gẹ́ bí ọ̀nà oge ṣíṣe ní ilẹ̀ yorùbá tí wọ́n sì lò ohun tí àkànfẹ́ kí á mọ̀ ní wípé wọ́n ní pé kángun kángun kángun dandan ta ìdán ni kó kángun sọ́dọ̀ ẹnìkan ohun tí mo fẹ́ kí á mọ̀ ní wípé ó kángun sí ẹnìkan ju ẹlòmíràn lọ ní lílò ní nílò rẹ̀ àti ní sísè àmúlò rẹ̀ nítorí wípé yorùbá máa sọ wípé alákòwárapá ló kángun sí ẹ̀bá ọ̀run bó tilẹ̀ jẹ́ wípé ilẹ̀ haúsá ní làálì líle ti bẹ̀rẹ̀ ẹ̀yìn ṣùgbọ́n àṣà yìí ó ti wọ ilẹ̀ yorùbá ṣùgbọ́n àwọn mùsùlùmí obìnrin ló máa ń sábà lò àwọn mùsùlùmí obìnrin ló máa ń sábà lò làálì líle tí mò ń sọ yìí ẹ wo ewé làálì àti omi ọsàn wẹ́wẹ́ ni a máa ń lò a ó gún làálì yìí tá a bá ti gún làálì yìí ẹ wò ó a ó wá fi ọsàn wẹ́wẹ́ a ó fi díẹ̀ sí ẹyin tá a bá ti fi sí a ó pò papọ̀ ẹ wò ó tá a bá ti wá pò papọ̀ tán a ó wá tọ́ sórí èékánná tá a bá ti tọ́ sórí èékánná a wá ẹyin ọ̀rá àbí nǹkan a ò fi fún un mọ́wọ́ a ò fi dè é mọ́wọ́ fún ìgbà díẹ̀ bóyá bí ìṣẹ́jú márùn-ún àbí ìṣẹ́jú ẹ ó ti ẹ̀ pẹ́ jù ìṣẹ́jú mẹ́rin sí ìṣẹ́jú márùn-ún bí a bá ṣe fẹ́ kí ó pọ́n sí ẹ wò ó tí a bá fẹ́ wá ṣe kó dára dáadáa a lè lo ìṣẹ́jú mẹ́wàá ẹ wò ó tí a bá de làálì mọ́ ọwọ́ fún ìṣẹ́jú mẹ́wàá èékánná náà máa ń dè é mọ́ ẹ wò ó nígbà tá a bá ṣì tán ẹ wò ó a sì pupa fẹ́ẹ́rẹ́fẹ́ a pupa fẹ́ẹ́rẹ́fẹ́ ó ní mo fẹ́ sọ wípé ó dàbí pẹ́ǹtì tá a máa ń tọ́ sọ́wọ́ nǹkan tá a máa ń tọ́ sọ́wọ́ ṣùgbọ́n èyí ó dára ju èyí tá a máa ń tọ́ sọ́wọ́ nítorí pé a máa mọ́wọ́ pupa fẹ́ẹ́rẹ́fẹ́ a sì máa wà lórí ọwọ́ fún ìgbà ọjọ́ pípẹ́ ẹ̀yin ó yàtọ̀ sí sọ̀bọlọ sọ̀bọlọ tá a máa ń ṣe láyé òde òní ẹ wò lánìí yìí ó dára ju ọ̀dà tí a fi kun èékánná wa lọ lóde òní ìwúlò rẹ̀ ni pé kì í tètè bó bọ̀rọ̀ bíi ti tọ̀dà tí a máa ń lò àti pé kì í sábà ṣe bàlàbàlà lórí èékánná gẹ́gẹ́ bíi ti ọ̀dà tí a ń lò láyé òde òní ẹ wo a ti mẹ́nuba oṣù kíkùn a sì tún mẹ́nuba làálì lílé sórí èékánná méjì péré táwọn mẹ́nuba fún ti sáà yìí ni èyí ẹ wo ní ìkẹ́kọ̀ọ́ tó ń bọ̀ a ó tún máa tẹ̀síwájú láti tún máa mẹ́nuba àwọn ọ̀nà tá à ń gbà ṣe kíni tá à ń gbà ṣe oge ní ilẹ̀ yorùbá ẹ wo títí dìgbọ̀n náà èmi ni olùkọ́ yín àtàtà nínú yàrá ìkẹ́kọ̀ọ́ ti lẹ́ńsìtì ọ̀gbẹ́ni ọ̀láìdé ọmọọ̀kẹ́ ẹ wo ojú wa tún túra rí òwe kíni òwe àkàlàmọ̀gọ̀ ó dàbọ̀.